إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار أما بعد أدوقف ألوم الله أطر الصلاة فو أنبوى محمد صلى الله عليه وسلم لينا أتما تسواج لري دلق ولتن عمدة الأحكام أيتي الإمام عبد الغني المقدسي رحمه الله تعالى tọ́kùjọ láti nú ọrọ̀ anábọ́wá muhammad sallallahu alayhi wa sallam èyí tí a ń gbé yẹ̀wò òun náà ni kitabul buyuru àwọn ahadith tó sọ̀rọ̀ ń pa kátàkárà أن عبد الله بن عمر رضي الله عنهما قال لا تدعو عبد الله وما عمر قالوا بقبا ينسي ومجيجي ó sọ wípé náà rasulullahi sallallahu alaihi wasallam anil muzabana an yabi a samar ahitihi in kana nakhlan bitamrin kailan òjíṣẹ́ ọlọ́wọ́ bá ó kọ òwò tí wà ń pè ní muzabana ìtumọ̀ muzabana ní èdè lárúbáwá òun náà ni kí èèyàn ní ọgbọ oko ọgbọ oko yìí igi dàbídùn ló ń bẹ rẹ rẹ̀ ṣùgbọ́n ẹniyẹn in tí ó wù ú òun ni wípé kó ta àwọn èso tó ń bẹ lórí igi dàbídùn yìí yóò wá fi ra bitamrin dàbídùn gbígbẹ biru tí àwọn mọ́là máa kiri káàkiri òun ní ọgbọ̀ oko tó ṣe pé dàbídù tútù ló ṣe ń bẹ ní orí igi yìí yóò wá ta pẹ̀lú ẹni tí òun ní dàbídù gbígbẹ òjíṣẹ́ ọlọ́run ọba ó ilé yìí wa wàyínkánà karman an yabi'a an yabi'ahu bi zabibin kaylan tó bá ṣe wípé kárùn ní eléyìí ni èso tí a mọ̀ sí grape tí ò bá ti gbẹ wọn a mọ̀ pé ní kárùn ṣùgbọ́n tó bá ti gbẹ wọn a mọ̀ pé ní zabib grape tí àwọn àwọn ọmọ tí wọ́n ń tajà lójú goslo tọmọ ń gbé káàkiri kò ń ṣe grape tó dàbí ọsàn èyí tí orí kéékèèké báyìí so eléyìí ni wọ́n pè ní karmu ní èdè larabawa èyàn lè ní ọgbà oko tó ṣe pé grape yìí ló ń bẹ́ńbẹ́ yóò wá pààrọ̀ rẹ̀ pẹ̀lú ẹni tí òun nírú grape yẹn ṣùgbọ́n ti gbẹ èyí tí wọ́n ń pè ní resin àwọn lárúbá ń pè ń zebib òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní kama ṣe eléyìí náà wà ń kánà zara'an an yẹ bí àwọn obìkẹ́lì tọ́ tó bá ṣe pé àwọn nǹkan ọ̀gbìn yókù ni kíyàn ní òun àta pẹ̀lú pé wọ́n apárọ̀ rẹ̀ pẹ̀lú oúnjẹ míì ṣùgbọ́n bó ṣe ń bẹ nínú àwọn apopo rẹ̀ àbí àwọn nǹkan tí ó ń bẹnú ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ta náà an dhalika kulli òjíṣẹ́ ọlọ́run ọba ó kọ gbogbo orí eléyìí gẹ́gẹ́ bí àwọn àlàyé ta ti ṣe síwájú tán bá láàlè ṣe irú òwò kan ó gbọ́dọ̀ nídìí kan tí wọ́n fi láàlè ṣe eléyìí ìdí tó fa òun náà ni wípé rìbá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí wípé ìtànpé ní rìbá ọ̀nà méjì ló pín sí ó ní rìbá tí wọ́n pè ní ribal boyor ó ní àwọn nǹkan kan tó ṣe pé òjíṣẹ́ ọlọ́run ọba tó dárúkọ wọn tó ní àwọn nǹkan yẹn tá a bá pààrọ̀ wọn a pààrọ̀ wọn ní déédé sí déédé ni kò gbọ́dọ̀ jura wọn lọ tá a bá ti pààrọ̀ wọn tán jura wọn lọ àti kó sínú tí wọ́n ń pè ní rìbá àwọn nǹkan wọ̀nyí wá pín sí ọ̀nà méjì ìpín kan òun ni owó tà ń ná tó ṣe pé n tó rẹpírẹsẹ̀ntì ẹ̀ láyé anabi muhammad sallallahu alaihi wa sallam àti ní àwọn àsìkò míì tó wá lẹ́yìn rẹ̀ òun ni góòdù àti sílvà góòdù àti sílvà ni tí wọ́n ná ní àsìkò gbà yẹn so téèyàn bá parọ́ góòdù àti góòdù gẹ́gẹ́ bí owó tí wọ́n ná lásìkò gbà ó gbọ́dọ̀ jẹ́ pé déédéé sí déédéé ni kò gbọ́dọ̀ jura wọn lọ téèyàn bá dẹ̀ pààrọ̀ silver sí silver ó gbọ́dọ̀ jẹ́ pé déédéé ni kò gbọ́dọ̀ jura wọn lọ eléyìí lára àwọn kan tó ń pè ní riba ìbòyòrò ni so gbogbo àwọn owó tá ń ná nísìn náírà ni dọ́là ni pound sterling ni euro ni tá a bá pààrọ̀ wọn pẹ̀lú ara wọn tó jẹ́ pé irú kankan náà ni wọ́n wọ́n gbọ́dọ̀ bára wọn mu wọn ló fi jẹ́ pé òwò tí àwọn èèyàn máa ń ṣe téèyàn kan ló ń ṣe owó fún àwọn èèyàn náírà èyí tó bá jẹ́ agánrán a máa pààrọ̀ rẹ̀ pẹ̀lú pé ká san in tí ó ju iye tá a fẹ́ gbà lọ èèyàn kó fún wọn ní one thousand naira wọ́n fi ṣe ní nine hundred naira àbí eight hundred naira torí pé àwọn ìtàn fi ṣe yẹn ni òun jẹ́ tuntun eléyìí ó ti kó sínú tí wọ́n ń pè ní ribal boyor rìbá tó ní í ṣe pẹ̀lú pé tá a bá fẹ́ pààrọ̀ nǹkan pẹ̀lú ara wọn ó gbọ́dọ̀ jẹ́ déédé tí àwọn nǹkan yẹn bá jẹ́ owó so eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì tí wọ́n jọra wọn ṣùgbọ́n tá a bá jọra wọn a lè pààrọ̀ wọn kan jura wọn lọ lápèjúwe èèyàn ní owó dọ́là lọ́wọ́ ó wá lóun fẹ́ pààrọ̀ rẹ̀ àbó lóun fẹ́ ta èyí tó bá lóun gbólóhùn méjèèjì kankan náà ni ẹni tó wá fẹ́ pààrọ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀ ní náírà ẹnìyẹn wá ní òun ó san two fifty two fifty naira láti lè fi gba dọ́là kan lọ́wọ́ rẹ̀ adẹ̀mọ̀ pé nísìnyí lọ́dọ̀ ìjọba gan ẹni tí ó bá ra àsàtàná mò nǹkan bí abi three forty five téèyàn bá dẹ̀ ra ní black market bí nǹkan bí three ninety five lódì ìsìn ṣùgbọ́n èèyàn kan wo wípé òun fẹ́ tatọ̀ òun ní two fifty bá láìfi torí pé náírà àti dọ́là wọn ń ṣe kankan náà dandan kọ́ ni kó jẹ́ déédéé èèyàn bá sọ yípo ń fẹ́ ta dọ́là wọn ní hundred naira bá láìfi tó báyìí ló ń fẹ́ ta ní 450 tó bá pè ẹni tó fẹ́ ra lọ́wọ́ rẹ̀ bá láìfi kò kó sí rìbá ṣùgbọ́n májẹ̀mú kan ló lè mú kó sí rìbá òní tí ò bá pààrọ̀ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ní ẹ mo fẹ́ ṣẹ́ dọ́là yìí àbí mo fẹ́ ta dọ́là yìí ẹnìyẹn wá gbà wá ní ẹ màmá sẹ́ndì ẹ̀ sí ẹ lítà àwọn méjì kó sí ìtànpé ní rìbá rìbá owó làwọn méjì kó sí yẹn eléyìí ni wọ́n ń pè ní ribal buyur torí náà ẹni tí ó bá pààrọ̀ owó pẹ̀lú yàn àbí ó ń ṣiṣẹ́ pé ó ṣe owó fún yàn bó ti jẹ́ pé àwọn àfẹ́sìn ó encourage ẹ̀ torí pé nǹkan bẹ́ẹ̀ máa ń sábà lead sí inflation ni torí pé ń tàǹtà fúnra wa owó ni bẹ́ẹ̀ ni owó wọn rí gẹ́gẹ́ bí ọjà tó ṣe pé a ní àǹfààní rẹ̀ ó jẹ́ nǹkan tó rinlẹ̀ dáadáa ṣùgbọ́n ṣé yẹn ṣì lè ta ó lè ta ó dẹ̀ lè ra ṣùgbọ́n ká sọ ọ́ diṣẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn afẹ́sìn máa ń discourage lé lórí náà tí wọ́n bá pààrọ̀ owó tó jọra wọn ó gbọ́dọ̀ jẹ́ pé déédéé pẹ̀lú déédéé ni kò sí tó ń jẹ́ náírà tuntun àti náírà tí kò tuntun dáadáa so kò wá gbà iye tí òfin torí méjèèjì náírà náírà náà ni wọ́n ń pè wọ́n ṣùgbọ́n náírà àti dọ́là a lè kò bá jura wọn lọ ṣùgbọ́n májẹ̀mú kan gbọ́dọ̀ wà ń bẹ́ ò ní pé ó gbọ́dọ̀ jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni àmọ́ gbà tó bá ṣe pé eléyìí fẹ́ fi sí àkáǹtì eléyìí ni bó ṣe ń fi sí àkáǹtì eléyìí ni kéléyìí náà mọ̀ fi sí àkáǹtì tiẹ̀ kò ṣe pé léyìí ó sẹ́ndì ẹ̀ sí àkáǹtì eléyìí yóò wá ní tó bá di ìrọ̀lẹ́ àbí tó bá di jọ́ kejì wọ́n ṣe lọ sẹ́ndì ẹ̀ sí àkáǹtì tẹ̀lé rárá ẹsẹ̀kẹsẹ̀ náà ni bóyá eléyìí kò tiẹ̀ fún káàṣì kílẹ̀ yìí náà máa ṣe sí àkáǹtì eléyìí lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé ó gbọ́dọ̀ jẹ́ pé yádàn bí yẹ́dìn ní ẹsẹ̀kẹsẹ̀ so tó bá ṣe pé owó tá a fẹ́ ṣẹ́ pẹ̀lú ara wọn ó jẹ́ irú owó kan náà ó gbọ́dọ̀ jẹ́ pé májẹ̀mú méjì láàrin bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ déédéé ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó bá kí ń ṣe irú owó kan náà májẹ̀mú kan la gbọ́dọ̀ rí májẹ̀mú yẹn náà ni wípé ó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ eléyìí nípa tówó nìyẹn ìran kejì níbi àwọn nǹkan tí anábíwá muhammad sallallahu alaihi wasallam tó pè fún wa ní ribal buyu òun ní ìran àwọn oúnjẹ tá a máa ń tọ́jú tá a máa ń wọ̀n oúnjẹ tá a máa ń tọ́jú tá a ń wọ̀n tó bá ṣe pé irú oúnjẹ kan náà ni wọn gbọ́dọ̀ jura wọn lọ tá a bá parọ́ rẹ̀ lápèjúwe èèyàn kan ní gàrí ìjẹ̀bú ńlé ẹnìkejì ní gàrí ibo àwọn méjì ó wu ẹni tó ní gàrí ibo láti jẹ gàrí ìjẹ̀bú àbẹ́yìn tó ní gàrí ìjẹ̀bú òun fẹ́ jẹ gàrí ibo bá láì fi wọ́n lè pààrọ̀ ṣùgbọ́n ṣe wọ́n lè pààrọ̀ ẹjúra wọn lọ kélé lóhun agba ike kan wọ́n á fi gba ike méjì rárá torí pé gàrí gàrí ni méjèèjì tó wá mọ̀ pé òun ò lè ṣe kó ẹni tí ó ra gàrí ibo tó ń bẹ lọ́wọ́ rẹ̀ tó bá wá ra tó gba káṣì kó wá lọ fi ra gàrí ìjẹ̀bú tí ó wù jẹ àbí gàrí ìjẹ̀bú tó ń bẹ lọ́wọ́ ẹ̀ kó ni tí a ra tó bá rẹni tó ra tán tí ó ra kó wá lọ fi owó yẹn kó lọ fi ra gàrí ibo tó wù jẹ ṣùgbọ́n òkè afẹ́ pààrọ̀ ẹ̀ ní báàlá ẹ̀fìn wọn lè pààrọ̀ rẹ̀ ṣùgbọ́n kò ń ṣe pé ike méjì eléyìí àfìgbà ike kan eléyìí tán bá ṣe wọn kó sínú tí a ń pè ní ribal boyer tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìntànjẹ ń tọ́jú pamọ́ so irú eléyìí rìbá ni nípa ọ̀rọ̀ jíjẹ ṣùgbọ́n tó bá ṣe wípé àpèjúwe mi tún ní ká mú ẹwà oríṣiríṣi ẹwà ló ń bẹ àpèjúwe mi ní ká mú ráìsì oríṣiríṣi ráìsì ló ń bẹ ṣùgbọ́n tí àwọn oúnjẹ ẹ bá yàtọ̀ síra wọn èèyàn fẹ́ fi ẹwà pààrọ̀ gàrí ó ṣe ẹranko jẹ́ déédéé ó lè fi ike gàrí kan kó fi gbá ike ẹwà méjì àbí ike ẹwà ẹyọ kan kó fi gbá ike gàrí méjì bá láìfi ṣùgbọ́n májẹ̀mú kan náà gbọ́dọ̀ mọ bẹ́ńbì yẹn òun ni kó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kò ń ṣe wípé ta gàrí ike kan fún mi that is parọ́ gàrí ike kan pẹ̀lú ẹ̀wà ike méjì màá fún ẹ ní ẹ̀wà ike méjì yẹn létà eléyìí kò bá mu òrìbá ni wọ́n kó sí ní ìtànpé ní ribal bẹ̀rù ó pàtàkì púpọ̀ kí a máa wọn nǹkan wọ̀nyí torí pé ọ̀rọ̀ rìbá ẹ̀sìn le koko lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rẹ̀ níwọ̀n ní kàkún fún eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì tí a gbọ́dọ̀ mójútó so rìbá tí wọ́n pè ní ribal bẹ̀rù ọ̀nà méjì ló pín sí owó àti oúnjẹ tán máa ń wọ̀n tán tọ́jú pamọ́ so òjíṣẹ́ muhammad sallallahu alaihi wasallam ìgbà tó ń sọ tó sọ àpèjúwe tó mú wáyìí ó kó sínú kẹta pè ní ìrìbá oúnjẹ tán máa ń tọ́jú pamọ́ ó kó sínú rẹ̀ na apá kejì ìrìbá òun ni tí wọ́n ń pè ní ríbà duyol ìbá tó ní í ṣe pẹ̀lú kéèyàn jẹyàn lówó ọ̀nà méjì lòun náà pín sí ó ṣeéṣe kó ṣe pé àtìpìlẹ̀ lápẹjú èèyàn kan ní ẹjọ́ ẹ̀yá mi ní five thousand naira five thousand naira yìí màá fi san six thousand naira fún yín àtìpìlẹ̀ náà ti jọ ní àdéhùn lórí ẹ̀ five thousand yìí màá fi san six thousand dandan kọ́ ni kó jẹ́ owó ó lè jẹ́ nǹkan mi tí ó kì í ṣe owó tá a ná ó ṣáà ti fọ́ọ̀lù sí abẹ́ wípé èèyàn jẹ́ yẹn ń gbèsè bọ̀nà tó fi jẹ́ ń gbèsè ni wípé tó bá jẹ́ lówó tó bá jẹ́ ní owó àbójẹ́ ní nǹkan míì náà alóhun àfi san tó pọ̀ fún ju tí ó yá lọ òun la pèjúwe tá mọ́ fúnra wa nígbà tí network provider kan tó bá ní òun ó yẹ ní 450 naira ṣùgbọ́n airtime four fifty naira airtime ní nísìnyí ṣùgbọ́n airtime yẹn ó fi san padà wọ́ọ̀tì five hundred naira rìbá ni tó bá ti ní ṣe pẹ̀lú pa fẹ́ yáyàn ní nǹkan níta fẹ́ yáyàn a gbọ́dọ̀ stipulate pa àgbà èlé kankan lórí ẹ̀ tá bá ti stipulate lé pa fẹ́ gbé èlé lára àwọn rìbá tó wọ́ọ̀sì jù nìyẹn lára àwọn rìbá tó wọ́ọ̀sì jù òní yáyàn ní nǹkan káwa ṣe mọ́jẹ̀mú pa àgbà kọjá nǹkan tí àyà ó lè mọ́jẹ owó lápèjúwe sì kí ni mo yáyàn gbólóhùn yíyá ó pàtàkì àbí gbólóhùn kó jẹ́ ní nǹkan yẹn ṣùgbọ́n ti yálà ń sọ fúnra wa ń sìn kí ni mo yá lágbájá ọmọ lágbájá ní tíra tó ń bẹ lọ́wọ́ mi tí n bá ti ní mo yá kò ń ṣe yíyá tí ó dá tíra ìgangan padà fún mi kọ́ torí pé ìyẹn orúkọ tí wọ́n ń pè nínú òfin Islam òun ni ìhara níta bá yá yàn tó ṣe pé nǹkan yẹn gangan ta ya yóò jàǹfààní bẹ́ẹ̀ yóò dẹ̀ dá nǹkan yẹn padà fún wa eléyìí kọ́ la ń sọ yíyá tá ń sọ níyá tó ṣe pé níta bá yẹ nìyẹn yóò lo nǹkan yẹn tí ó bá dá padà fún wa irú ẹ̀ ni ó dá padà fún wa káwá stipulate ká fi mọ́jẹ̀mú kalẹ̀ pé irú tó dá padà fún wa yìí o gbọ́dọ̀ fi àlékún kún eléyìí ni rìbá tó burú jù eléyìí ni rìbá tí àwọn ará mẹ́ka tí wọ́n máa ń ṣe tí ọlọ́run ọba fi ìlérí ìyà tó fi rinlẹ̀ fún wọn àbí ìgbà míì ó lè mọ́ stipulate láti pilẹ̀ tó ṣe wípé ìtọ́lọ́ ayé alápèjúwe ó yá ní rànkúnmí kan ìgbà tí ẹni ó wá dá rànkúnmí padà ó wá di wípé ẹnìyàn ò ní agbára àti dára nkumi tó yá kò lágbára àti dá padà ó wá sọ fún pé tó rí dá padà ń sin ntókù ni wípé wàá fi nǹkan kan kún màá fún ẹ lásìkò sí ṣùgbọ́n wàá fi nǹkan kan kún n tí ó fẹ́ dá padà fún mi that is gbèsè wà lọ́rùn ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbàtẹ́ ni orí gbèsè yẹn san ó ní a fi kún òun á fún ní time ṣùgbọ́n á fi kún gbèsè yẹn ó lè má jẹ owó dandan kọ́ ni kó jẹ owó ó ṣàjẹ́ ń gbèsè ni bó ṣe gbèsè owó ni bó ṣe gbèsè nǹkan mi ló jẹ́ ó wá ní yóò fi kún eléyìí náà abẹ́ ríbà òun ló fọ́ọ̀lù sí bóyá àti ìpìlẹ̀ náà ti stipulate pé ó san fún mi kọjá nǹkan tí mo fẹ́ yẹ yìí àbí ń gbàtẹ́ ni ò ní agbára àti san tí àsìkò tó tí orí san ni wọ́n fi májẹ̀mú yẹn kún wọ́n ti kó sí tí à ń pè ní rìbá rìbá eléyìí ó wọ́ọ̀sì jù rìbá tá kọ́kọ́ sọ lọ ó wọ́ọ̀sì jù rìbá bòyúrò ìpàfẹ́ pààrọ̀ oúnjẹ pẹ̀lú oúnjẹ ẹsẹ̀ kó jẹ́ ẹsẹ̀kẹsẹ̀ kó jẹ́ eléyìí tá a sọ ń sìn ipe yẹn nìkan kó fi májẹ̀mú sí láti pèlè pé màá gbàdúyè tí mo yẹ lọ àbí gbàtẹ́ ni orí san òun ni ó wá wò pé màá fún ẹ táìmù sí ṣùgbọ́n wàá fi nǹkan kún eléyìí ni rìbá tó wọ́ọ̀sì jù kọ́lọ̀wọ́n bá kó ṣàánú wa so ọgọ́rọ̀ àwọn èèyàn ni wọ́n ń ṣe léyìn sí èyí tí wọ́n pè ní rìbá jù yóò ní ọgọ́rọ̀ àwọn èèyàn ni wọ́n ń ṣe eléyìí dẹ̀ ni rìbá tí àwọn ara jahiliya tí wọ́n máa ń ṣe ẹlòmí àwa bẹ́lòmí alóníìdí owó fún bísínẹ́sì kan a ní òkè kò sí problem òun ayẹ ṣùgbọ́n iye báyìí ni wàá fi san fún mi Ribata tán máa ń ṣe ní àsìkò jàhílíyà nu àbí kó tiẹ̀ má fi kankan fún fi kún ṣùgbọ́n gbà tó bá tó àsìkò tó yẹ kẹ́ni yẹn sanwó padà yóò sọ fún wípé gbà tó rí sánsìn máa fún ẹn times bọ̀ wá fi owó kún eléyìí ni tí wọ́n máa ń ṣe nígbà yẹn ó lè jẹ́ nǹkan mìíràn yára wọn ṣùgbọ́n yíyá tá n sánsìn kò ń ṣe yíyá lọ ṣàǹfààní nǹkan yẹn kò dá item yẹn gangan fún rẹ̀ padà yíyá tá n sọ ní yíyá pé item yẹn á di tiẹ̀ ṣùgbọ́n wàá dárú rẹ̀ padà eléyìí ni wọ́n ń pè ní alkorj nínú fíkì islami so eléyìí kọ́ ni tí a fẹ́ ṣàlàyé ń bi hadith tanka yìí talákọ̀ọ́kọ́ yẹn la fẹ́ ṣàlàyé ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì yìí ó wọ́ọ̀sì ju alákọ̀ọ́kọ́ ta a fẹ́ ṣàlàyé yìí lọ ẹlẹ́ẹ̀kejì yẹn lọ́pọ̀lọpọ̀ máa ń ná sí. Si débi pé èèyàn kan ò ní fẹ́ ṣe bísínẹ́sì ń sìn kò rí nǹkan tó burú pé kó ń lọ yọ́wọ́ èlé bẹ́ẹ̀ ni báńkì náà rí tó burú kó náà yáwọn èèyàn ní owó èlé láti lè fi ṣe bísínẹ́sì kan Islam lòdì sí wọ́n tó mọ̀ pé fẹ́ ṣe bísínẹ́sì in tó ṣe ni kó wá partner tó ní owó tó fẹ́ fi ṣe business lọ́wọ́ má jẹ́ kí ìmọ̀tara ẹni nìkan kó ẹ lọ ṣe ọba èrè tí wọ́n nìkan fẹ́ jẹ yẹn o ò ṣe jẹ́ kí wọ́n àtìyàn kan jọ pín èrè yẹn kó dẹ̀ mọ́ rọ̀lù ọgbọ̀n ọlọ́wọ́n ọba sòtò ilé ojú pé nínú Islam mushara ń bẹ òun ni partnership ìtumọ̀ eléyìí ni wípé ẹni tó fẹ́ gbé owó kalẹ̀ tí profit bá wá ẹ̀ẹ́jọ pin náà ni tí lọ́ọ̀sì bá dẹ̀ wá òun náà forí fáńbẹ́ ṣùgbọ́n kéèyàn kan ni kó gbé owó kalẹ̀ fún ẹ kó máa lọ ọrùn tiẹ̀ ìwọ ni wàá wá lọ lo owó yẹn láti lè fi ṣe òwò tí lọ́sì bá wá yóò ló dá padà fóun tí prọ́fìtì bá wá yóò gbà so owó títí ẹ̀ tó yẹ ó wà guaranteed at the same time ó sì fẹ́ pín profit nínú Islam algunu bin ghorb ní tó bá fi lè mú ẹ jèrè torí profit tí lọ́sì bá wá ìwọ náà gbọ́dọ̀ forí so owó mi ni ó wà guaranteed ẹ̀ mú gbọ́dọ̀ mọ́ make profit mi at all time ìwọ tí ó yá ọlọ́mi ò bá lọ forí gbági kí gbogbo ẹ̀dọ̀júrú mọ́ ẹ lọ́wọ́ kò sí tó kàn mí pẹ̀lú yẹn kó o tèmi ṣáà ti pé eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn báńkì ń ṣe fún àwọn èèyàn ẹlòmí àwọn àwọn pé white islam aláàlè yáwó láti lè fi ṣe business fún àǹfààní ààrẹ náà ni fún àǹfààní ààrẹ láyé ń bí torí pé tí àdánwò rẹ̀ bá dé wọn náà ló bí àti fún àǹfààní rẹ̀ tó bá di jọ́ ń gbé torí pé ọlọ́wọ́n bá tó dẹ olóògbọ́dọ̀ ṣe é ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni alladhina ya'kuluna riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas dhalika bi annahum qalu innama al-bay'u mithlu riba wa ahalla Allahu al-bay'a wa harrama ar-riba ọlọ́ọ̀ ni àwọn tí wọ́n ń jẹ riba ọlọ́ọ̀ ni tá bá gbé wọn dìde bá jọ́ngbìn di alkiyama bí wèrè ni wọ́n ṣe dìde ọpọlọ ti dàrú wọn ni mọ̀ ń wọ́n kà máa tẹsẹ̀ bọ́sẹ̀ ni ọlọ́run nítorí wípé ìgbà tán ń bẹ láyé ń bí wọ́n justify kányáyàn ní nǹkan kí wọ́n gba ìlélo lórí wọ́n justify wípé ní táwọn yá ní nǹkan tásìkò tó tí ò rí san fáwọn káwọn fún táìmù láti lè ṣe kí ni fi àlékún kún ọlọ́run ọba subhanahu wa ta'ala ní kátàkárà òun ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ ẹjọ́ ṣe bísínẹ́sì papọ̀ owó tí wọ́n ní òun olówó òun ní expertise ẹ̀pa méjèèjì papọ̀ tẹ́ ẹ bá pa papọ̀ èrè tó bá wà ń bẹ́ ẹjọ́ pin tí lọ́ọ̀sì bá wà eléyà á lùzì ọpọlọ rẹ̀ tó fi ṣe nǹkan ìwọ á lùzì owó títí ẹ ṣùgbọ́n kí ẹ̀kan fẹ́ garanti wípé òun ò ní ṣe wàhálà kan eléyìí ó takò ẹ̀sìn Islam ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni famanjá ohun ọ̀rẹ́dọ̀tún rọ́bìhì fantaha fẹ̀lẹ̀húnmá sálàf ọlọ́run ní wáàsí tá ń ṣe yìí ẹni tó bá gbọ́ wáàsí tó jáwọ́ fẹ̀lẹ̀húnmá sálàf èyí tó ti ṣe kọjá ọlọ́láwọ́ ọlọ́run ọba àṣetán àti ṣàforíjì fún wà ámúrí lọ́lá ọ̀rọ̀ ẹ̀dọ́dọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n ọmọ àádà ẹni tó bá ní lẹ́yìn ìgbà tó ń lọ fàwọláìkà sáàbùn náà àwọn ọmọ náà nìyẹn o ń fi àkálídóòrùn tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ gbére ó di pẹ́ẹ̀n lórí ìyàtàn bá kọ sí ẹlòmí àwọ̀ pé àfá akílẹ̀ ń sọ yìí bísínẹ́sì wo ló fẹ́ tribe láì ṣe pé ayọ́wọ́ èlé mọ́ ṣe ta fún yín ni ìwọ́ṣá ti ní lẹ́mìí pé o ò fẹ́ jèrè àjẹpajúdé rí rí pé kí ni o ò fẹ́ wà self-centered o ní ọpọlọ fún bísínẹ́sì kan ò dẹ̀ lówó bẹ́ẹ̀ ni tó lówó kẹjọ wọ partnership 60-40 bá láìfí 50-50 bá láìfí 80-20 gan bá láì fi ìtẹ́bájọ àgírí ilé lórí ni ṣùgbọ́n wọ́n jẹ́ pé percentage àbí ratio lẹ́ fi pin ṣùgbọ́n kí èèyàn kan kówó fún ẹyí pé lọ fi ṣe bísínẹ́sì ní wàá fóun níye báyìí lórí ẹ̀ rìbá ni tí ọlọ́run ọba dẹ̀ lé lórí rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé percentage àbí ratio lẹ́ fi jọ pin tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí owó tí ò lọ dáadáa mọ́ wàá mọ̀ pé wọ́n lùzì owó títí ẹni ẹ̀ náà lùzì ọpọlọ rẹ̀ nítorí lè fi hold them responsible ni kó ṣe pé kó rí ẹ̀rí wípé wà negligent ń pa owó tó okòlè lọ́wọ́ tí o bá ti sí evidence negligence qadarullah kádàrà ọlọ́wọ́ bá ní ọmọ ṣáà fa'al ṣùgbọ́n torí pápọ̀lọpọ̀ ògbélé iye àwọn èèyàn kówó sí báǹkì owó tí àwa kó sí báǹkì àálà sèvù owó ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ṣe nílẹ̀ inú islam owó tó kó sí báǹkì ò sèvù rẹ̀ in ṣe nípo ya báǹkì lówó torí ẹ̀nà fi máa sọ fún wa pé kò tọ́ interest tí báńkì bá fi sí owó tó kó síbẹ̀ yẹn interest yìí pé o yá báńkì ní owó ni o dẹ̀ gbọ́rọ̀ gbèlé lé lórí ẹni tó kówó sí báńkì kò save ẹ̀ do saving ni wọ́n ń lò ṣùgbọ́n kò ń ṣe pé ń save owó yẹn kí ló fàtà fi ní kò save ẹ̀ ó ní pé tí kankan bá ṣẹlẹ̀ sí owó tó kó sí báńkì yẹn yóò gbàrọ̀ padà ní tó bá fi lè mú wa gbàrọ̀ padà àṣẹ́fù àtọ́jú nǹkan ẹsẹ̀ nìyẹn lọ́wọ́ torí pé tá bá tọ́jú sí yẹn lọ́wọ́ tá bá ní evidence pé nìyẹn wà negligent nípa tá a tọ́jú sí lọ́wọ́ a gbọ́dọ̀ gbàrọ̀ tá a bá ti gbàrọ̀ àtìrìtì ẹni yẹn ẹni pa àyà ní nǹkan yẹn ni sẹ́yìnbà tó jẹ́ pé nǹkan tó ń ọpẹ́rẹ́tì ni pé owó tó bá kó sí báǹkì ó gbàrọ̀ padà tí báǹkì bá liquidate àbó bá tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ó túmọ̀ sí pé owó yẹn ni ó báǹkì ni then ó yá báǹkì nítorí pé báǹkì ń lo owó tó kó síbẹ̀ níta bá tọ́jú síyàn lọ́wọ́ ẹni ìyẹn tó bá jẹ́ni tó páyọ̀ ọlọ́wọ́n ọba kò gbọ́rọ̀ fọwọ́ kankan tá a tọ́jú sí lọ́wọ́ nítorí bá fi lè mú tọwọ́ bọ́ kó sí lọ́wọ́ nìyí ó ti tírìtì nǹkan tá a tọ́jú sí lọ́wọ́ yẹn gẹ́gẹ́ bí wígbà ayáhùn ni so yàtọ̀ tó ń bẹ láàrin ká yáyàn ní nǹkan àti ká tọ́jú nǹkan síyàn lọ́wọ́ ní Islam nìyẹn so kí la fẹ́ lò ń eléyìí ó ní pé aláàtọ́jú owó sí báǹkì ká máa dé kó rìn lẹ́nu ọkàn apá àtọ́jú owó sí báǹkì lọ́wọ́ ní tá a ṣe òun nípa àyà báǹkì ní owó ni so báǹkì ó dá padà fún wa ní tí báǹkì náà dẹ̀ ń ṣe ni pé òun náà ń tírìtì owó tá a kó síbẹ̀ bẹ́ẹ̀ nípa àyà òun ni torí pé òun náà na so báǹkì ó wàá mú owó tá kó sọ́dọ̀ rẹ̀ yẹ yóò mú yóò fi yáwọn èèyàn ibi tí báǹkì náà ti mékè owó tiẹ̀ nìyẹn owó tí wọ́n tọ́jú sí báǹkì yẹn ìwọ mùsùlùmí tó lówó dáadáa ó ṣe wẹ́ni tó ṣe wípé òun náà ní ọpọlọ bísẹ́ẹ̀sì kẹjọ partnership èyí tẹ́ tún fún báńkì ní ààyè láti méèkì owó látàrẹ so ló fi jẹ́ pé àwọn ìlú tí wọ́n ti ń lo orú nǹkan báyìí ọ̀rọ̀ wọn lójútù ṣùgbọ́n àwọn ìlú tó ń lo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan láàmọ́ gbọ́pọ̀ economic meltdown àti gbogbo àwọn oríṣiríṣi terms tí wọ́n ń lò látara pé kí ni àwọn èèyàn gúnrí kúrò bí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ìlú mi ẹ mọ̀ gbọ́ pé òkè iye báyìí ní kíní wọn bọ̀ irọ́ ní gbogbo ẹ̀ gbèsè lórí gbèsè ní àwọn owó mi tí wọ́n ń ṣí tẹ́lómi lòun ti jẹ lérè àwọn owó tí ó pé tẹ́ bá nìkan kó jáde wọ́n lè kó jáde gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a ń ṣe fúnra wa náà eléyìí àyà lọ sí bí ọ̀rọ̀ ríbà tuyó ṣùgbọ́n nǹkan kọ́ ni èyí tí a ń bára wa sọ níbi hadith eléyìí èyí tá ń bára wa sọ níbi hadith eléyìí òní ríbà bìrù so jíṣẹ́ ọlọ́wọ́ bá muhammad sallallahu alaihi wasallam ó ní ká má ṣe bewul muzabana muzabana ọlọ́run náà ló ń jẹ́ wípé èyẹ kan ó ní ọgbà oko dàbídùn àbí ọgbà oko grape àbí àwọn nǹkan ọ̀gbìn míì ó ní àwọn ọgbà oko yìí so èyẹ kan wá fẹ́ pààrọ̀ kínní pẹ̀lú ẹ̀ so òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní kò gbọ́dọ̀ ta tó ń bẹ lórí igi rẹ̀ kó lóun ó fi gba bóyá kílò kìíní kan nínú àwọn nǹkan tí ó ṣe pé ó jọ torí pé àwọn nǹkan ẹni wọ́n jọra wọn dàbídù gbígbẹ àti dàbídù tó ń bẹ lórí igi nǹkan kan náà ni wọ́n dàbídù dàbídù ni so òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní kọ́mọ́ṣẹ́lẹ́yìí so eléyìí ni wọ́n ń pè ní bewul muzabana bẹ́ẹ̀ náà ni grape torí pé tán ṣe wọn ó kó sí ribal buyur so òjíṣẹ́ ọlọ́ọ̀bá muhammad sallallahu alaihi wasallam ó bèèrè lọ́wọ́ àwọn èèyàn ó ní ṣé tí igi tó wà lórí èso tó wà lórí igi yẹn tó bá gbẹ ṣó máa kéré àbí òní kéré wọn ló máa shrink so torí náà ẹ gbọ́dọ̀ ṣe torí pé àti lè sọ wípé báyìí ni nǹkan dédé ni wọ́n yóò ṣòro dédé ni wọ́n yóò ṣòro so nítorí kan bá kó sí ipe nǹkan yóò ní jẹ́ dédé pẹ̀lú dédé o ní kí wọ́n avoid tó ń pè ní almuzabana o ní ká ta èso tó ń bẹ lórí ilẹ̀ pẹ̀lú èyí tó ń bẹ lórí igi an jabirin bin abdullahi radiyallahu anhuma látọ̀dọ̀ jábìrò ọmọ abdullah kọlọ́ba ayọ́nusọ́mọ méjèèjì kọ́ọ̀lù sọ báyìí pé náà nàbí sọ́sọ́lám al-mukhabara òjíṣẹ́ ọlọ́wọ́ bá oníkàwọn èèyàn mẹ́ṣe mukhabara kí là ń pè ní mukhabara òun náà ni irú ìpàrọ̀ àbí ìpín nǹkan oko kan táwọn máa ilẹ̀ yóò wá ní òun máa gbé ilẹ̀ yìí kalẹ̀ so èèyàn kan òun á fún ní yọ̀ǹda wípé kó wá gbin nǹkan sórí ilẹ̀ yìí ṣùgbọ́n tó bá ti gbin nǹkan sórí ẹ̀ èyí tí ó máa jẹ́ titi ẹ̀ òun ni àwọn nǹkan tó bá wù ní agbègbè kan lórí ilẹ̀ yẹn ló máa jẹ́ titi ẹ̀ so èyí tó kù máa jẹ́ tòun ní tó bá wù ní agbègbè kan níbi titi ajẹ́ níbi ilẹ̀ yẹn yóò jẹ́ tiẹ̀ náà agbègbè bí tó ti wò pé nǹkan máa wù yẹn tí ò bá wù ńkọ́ yóò padà dìjà ẹ̀ ń ṣe bí ń dájọ́ lágrímẹ́ntì pé tó bá wù ní agbègbè bẹ̀yẹn ní títí ẹ ìgbà tí ó dẹ̀ wá wù ń sin ó fara mọ́ bẹ́ẹ̀ náà ni aṣàlàyé fúnra pé lára àwọn reasons tí ẹ̀sìn máa fi ń sọ wípé ká avoid àwọn òwò kan òun ni tí n tán pè ní gáràrò tó bá wà ń bẹ́ẹ̀ gáràrò dẹ̀ ní òun ni ìrújú tó ní agbára nísìnyí àmọ́ ṣé ibi tí ó sọ yẹn ṣó máa wù àbí òní wù ó ṣe jẹ́ pé bẹ̀yẹn ni ibi tó sọ wípé kí mú àbí wípé òkè ilẹ̀ nígbà bí nǹkan sórí ẹ̀ máa fún ẹ ní nǹkan máa fún ẹ ní nǹkan máa fún ẹ ní part of it kí ni part yẹn torí ẹ muhabara ru eléyìí haramu ni torí pé gararu wà ń bẹ ṣùgbọ́n muhabara mi ń bẹ tí ó ń ṣe haramu òun ni kó sọ wípé máa fún ẹ ní ten percent ni o twenty percent ni o thirty percent ni o fifty percent gbogbo ta bá rí ní èrè oko so tó bá ṣe pé nǹkan náà rí lérè oko nǹkan díẹ̀ náà ni ten percent ẹ fifty percent ẹ tó bá jọ agree lórí ìyẹn clear táwọn bá dẹ̀ rí nǹkan kan wọn lérè oko náà nìyẹn ìyẹn clear ìyẹn kò sí rújú ń àbí kó ṣe wípé yóò gbé fún gbé ilẹ̀ fún adẹ̀ ni ilẹ yìí mo fi rẹ́ǹtì fún ẹ iye báyìí ni màá gbà lórí ilẹ̀ eléyìí wọn a pé ní mo ajara ilẹ̀ yìí gbà ó fi dáko ṣùgbọ́n iye báyìí iye owó báyìí lèmi á pé mo gbé fún ẹ àbí ilẹ̀ yìí gbà nǹkan báyìí ni màá gbà ní èso ten percent ni twenty percent ni tó wáyé pé nǹkan tó clear báyìí kò sí nǹkan tó burú ń bẹ ṣùgbọ́n ká lagbara. eléyìí òjíṣẹ́ ọlọ́run bá kọ fún wa torí pé àwọn nǹkan wọ̀nyí n ti máa fàjà ní adẹ̀sọ̀rẹ́ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá ìpè ọlọ́run bá subhanahu wa ta'ala ni yáyọ lẹ́dínà amánu innamal khamru wal maisru lan sọ́bọ̀ aslam rísun min amal shaitan fashtẹ́ni búhu ọlọ́run لعلكم تفلحون كلبا جيري إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة البغضاء في الخمر والميسر ọlọ́run bá tuntun repeat ọlọ́run ní ṣètọ́nù fẹ́ dá ọ̀tálẹ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún ó fẹ́ dálẹ̀ láàrin yín níbi ọtí múmu aṣàlàyé àwọn nǹkan tí máa ṣẹlẹ̀ sáwọn tí mutí bákan náà àti níbi almeisir níbi meisir meisir anilára rẹ̀ òun ni garar òun ni ká involve ara wa níbi òwò tó rújú so máa fún ẹ ní nǹkan kí ni wàá fún mi tó bá padà mú nǹkan tó yẹ gbogbo tẹ̀mí lọ́rùn wa kọ́ tí mo dẹ̀ ti kó tó pọ̀ lẹ̀ so yóò padà dípa yóò ṣe síra wa yóò padà dípa ń gbéra lọlé ẹjọ́ yóò padà dìjà ẹ̀sìn ni ẹ má ṣe adẹ̀tísọ́lẹ̀ fún wa pé mẹ́sìr òun ni àwọn gambling táwọn èèyàn tún máa ń ṣe lára ẹ̀ náà ni kìbár ara mẹ́sì ló gharar ara mẹ́sì ló wà ẹ̀tàbájọ ta abájọ ẹni tó bá win yóò gbé léyìí èmi kó yìí kalẹ̀ eléyìí náà kó yìí kalẹ̀ ta ni ó win ó sátìn pé yẹn kan máa win náà méjèèjì ṣùgbọ́n ta ló máa win ní àmọ́ ṣùgbọ́n yẹn kẹ́ gbọ́dọ̀ win ní kẹ́nìkejì yẹn kan gbọ́dọ̀ lose kẹ́nìkejì lè ṣe kí ni kó lè jẹ so eléyìí ni wọ́n ń pè ní kìmárì ẹni competition tó bá ti wọnú ẹ̀ tó ṣe pé ó gbé nǹkan kan kalẹ̀ tó ṣe pé èèyàn kan yóò win èèyàn kan ó lose kẹ́nìkejì lè win eléyìí nǹkan òun ń pè ní kìmárì òun náà kó sí abẹ́ méjì tọ́lọ́ ọba sọ fún wa pé ká jìnà sí bẹ́ẹ̀ ọlọ́run nítorí wọ́n fẹ́ dá wàhálà alẹ́ sí láàrin ni wọ́n fẹ́ dájà alẹ́ sí láàrin ni falantumun tahun ọlọ́ni àfihàn jìnà sí so òjíṣẹ́ ọlọ́run ọba kọ ilé ìfún wa òun náà ni tí wọ́n pè ní almuhabara walmuhakọla almuhakọla òun náà dá ẹgẹ́ bí almuzabana ṣùgbọ́n ó ní í ṣe pẹ̀lú àwọn wíìtì tí wọ́n gbìn àti wíìtì tí wọ́n ti harvest káfẹ́ pààrọ̀ wọn síra wọn ó dẹ̀ gẹ́gẹ́ bí muzabana tí aṣàlàyé fúnra wa wà á ní muzabana ó dẹ̀ kọ muzabana fún wa náà wà á ń bẹ́ ìsámọ́ra ti hátà yẹ́bùdó wa sọ̀láhùwà òdíṣẹ́ ọlọ́wọ́ bá ní ìwọ tó bá ní nǹkan oko tí èso ó ń bẹ lórí igi má ta èso orí igi yẹn àfìgbà tó bá rí pé ó ti ń wà ráìpù díẹ̀díẹ̀ ìgbà ẹni sáìnì pé nǹkan yóò da ó ti ṣùgbọ́n ẹ mo fẹ́ ta igi tó ń bẹnu ọgbà yìí sin àwọn èso orí rẹ̀ mo fẹ́ ta fún ẹ èso wo èso tí ó ti wù ó mọ̀ bóyá ó wù ṣùgbọ́n igi yìí this particular trees ní àwọn èso tó bá wù lórí ẹ̀ máa ta fún ẹ èso lè mọ́ padà wù lórí ẹ̀ ẹgbà tẹ́sọ̀ wà wù lórí ẹ̀ owó mi wá ń kọ́ ah, owó kí ṣe fọ́ọ̀tì tèmi náà wá ní ọlọ́run ló mú wá bẹ́ẹ̀ ẹ̀mẹ́jì ti kó sínú ìrújú tó lágbára láti ilẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá ní ẹ mọ́ ṣe àfitẹ́ bá rí pé àwọn èso yẹn ẹ̀ṣẹ̀ ń ṣe kíni tí wọ́n ti mú sáyìn pé wọ́n á dá wa wàhálà tó bá a ilà bìdínárì wa dirhami ilà àráyà bákan náà ẹ má ta àwọn èso orí igi èyí tẹ bá fẹ́ ta náà àfi kó ṣe pé kó jẹ́ bìdínárì pẹ̀lú owó dínárì ìyẹn owó tó ń rọ látara góòjù wọ̀dírí àmì àbí owó sílvà gẹ́gẹ́ bí n ta ṣàlàyé fún wa pé owó tí wọ́n ná ní àsìkò gbà ẹ̀ nìyẹn so jíṣẹ́ ọlọ́mọba ó ní kama ṣe pé ọ̀nà tí wọ́n fi ta ní ilẹ̀ àráyà àfi àráyà nam àráyà plural gbólóhùn àríyà ni eléyìí ẹ̀sìn yọ̀ǹda rẹ̀ nítorí wípé àwọn èèyàn nígbà yẹn ẹlòmíì tó bá di àsìkò tí dàbídùn tó ń wú tó jẹ́ àsìkò dàbídùn tí dàbídùn so láti jẹ dàbídùn tó tutù àwọn èèyàn máa fẹ́ jẹ ṣùgbọ́n ẹlòmíì kò ní òun ò nígi ṣùgbọ́n ó ní dàbídùn gbígbẹ ńlé ẹ̀sìn wá rọ̀ fún ọ wípé ní agbègbè yìí ó lè fẹ́ dàbí rìbá ṣùgbọ́n ìyẹn rìbá bùrírù ta tírìtì fúnra wa ó lè fẹ́ dàbí rìbá ṣùgbọ́n láti lè yọ kúrò níbi rìbá àti láti lè dẹ́ díẹ̀ ẹ̀sìn ní kò sí nǹkan tó burú pẹ̀lú wípé kí wọ́n pààrọ̀ dàbídùn tó ń bẹ lórí igi tó sì tutù that is ẹni yóò fi ilẹ̀ fún pé kó máa ká dàbídùn orí igi tó ti tó wípé ó da ó ti wà ń bẹ̀ yóò wá pààrọ̀ ẹ̀ pẹ̀lú dàbídùn gbígbẹ tó ń bẹ lọ́wọ́ títí ẹ̀ ṣùgbọ́n kò gbọ́ ó pọ̀ jù kò gbọ́dọ̀ ju àpò márùn-ún lọ kò gbọ́dọ̀ ju hamsatu ausukin lọ àpò márùn kó náà lè máa ká dàbídùn tútù lórí igi ṣùgbọ́n tí ó fi replace ẹ̀ tí ó fi return ẹ̀ fún ni dàbídùn gbígbẹ márùn ṣùgbọ́n a ti rí nǹkan tí àwọn fẹ́ máa ká ní so a rí àwọn nǹkan yẹn ni tó ń fẹ́ jẹ tó jẹ́ dàbídùn tútù so òjíṣẹ́ ọlọ́mọba ní kó mọ́ ju márùn lọ kò dẹ̀ gbọ́dọ̀ ṣe ń torí pé òun fẹ́ ṣe kí ni òun fẹ́ ta àníyàn rẹ̀ ni kó jẹ́ pé òun fẹ́ jẹ́ ni so ìyẹn wọ́n relax òfin yẹn díẹ̀ a sì máa padà sọ lórí ọ̀rọ̀ àráyá létà ṣùgbọ́n káta dàbídù orí igi pẹ̀lú dàbídù gbígbẹ kálá fẹ́ pààrọ̀ rẹ̀ ìpìlẹ̀ ni pé rìbá ni rìbá ìbìrò ìtagbọ̀rọ̀ avoid ni ṣùgbọ́n ẹ̀sìn gbà pé a lè ṣe tó bá ṣe pé nítorí pa afẹ́ jẹ́ ni kò rẹ̀ gbọ́dọ̀ ju àpò márùn-ún ó pọ̀jù àríró ẹ̀rí then agbọ́dọ̀ pé expert tí ó bá wa wọ́n bó ló ṣe lè bára wọn mu tí ò ní jura wọn lọ ṣùgbọ́n eléyìí náà àtàwọn nǹkan mi tó súnmọ́ àpàdà máa ṣàlàyé fúnra wa so abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala yìí tí a bára wa sọ iná kọlọ́mà kò jẹ́ kó wúlò fún ẹni kọ̀ọ̀kan wa wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik na'am lórí shias na'am nam alhamdulillah salatu salam ala rasulillah abad shares ní company kí ni ìdájọ́ rẹ̀ lára àwọn areas tí musulmi gbọ́rọ̀ farabalẹ̀ lé lórí òun náà ni ọ̀rọ̀ ara shares ẹni tí ó fẹ́ ra shares lápẹjúwe ó shares iburis that is ó ra shares bí a ilé ọtí lápẹjúwe àbúra shares ibi tán ti ń ṣe tán ti ń sin ẹlẹ́dẹ̀ náà àwọn nǹkan wọ̀nyí òun náà mọ̀ pé sin ní àgbọ́dọ̀ mú wọn àgbọ́dọ̀ tà wọ́n ó wà lọ́ra ṣíẹ́sì ń bẹ́ ó wà ní ṣìbó nǹkan ló ń mú ṣìbó nǹkan ló ń ta shareholder lára àwọn tánjọ ní company ni tí ẹ bá ti ra shares òun náà ti di lára àwọn tó ṣe pé wọ́n jọ ní ní company so ìtumọ̀ rẹ̀ ni pé ó ń tọ́tí ìtumọ̀ rẹ̀ ni pé ó ń tẹlẹ́dẹ̀ so irú yẹn láì sí tàbí ṣùgbọ́n kan ẹni tó ra shears nílé iṣẹ́ ọtí ó ti ṣe nǹkan tí ọlọ́run ọba ní kí kó má ṣe bí ìgbà tó ṣe pọ́n gangan fún rẹ̀ náà ló ń ta ọtí fún rẹ̀ ni ẹni tó ra shears ní ibi tán ti ń tẹ ẹlẹ́dẹ̀ bí ìgbà tó ṣe pọ́n náà ló ń tẹ ẹlẹ́dẹ̀ fúnra rẹ̀ ni so eléyìí nǹkan tó clear ni náà ìkejì òun ni téèyàn ó bá ra shares kó ṣe pé ibi téèyàn ti fẹ́ ra shares wọn lọ yọwọ́ èlé torí pé tẹ́ bá ra shares mi tó ṣe pé owó èlé ni wọ́n yá láti lè fi dá business yẹn kalẹ̀ shareholder lèyàn náà ẹjọ́ ní ni àwọn board of directors tí wọ́n lọ yọ owó èlé láti lè fi ṣe nǹkan wọ́n ń ṣiṣẹ́ on your behalf ni bí ìgbà tó ṣe pé ẹ̀ náà lèyàn lọ yá owó yẹn direct ni so ìyẹn jẹ́ agbègbè kan náà shares téèyàn fẹ́ rà ìgbà míì ó lè jẹ́ pé company yẹn wọn a máa mix nǹkan aláàlí papọ̀ mọ́ nǹkan aráàmù wọn máa ń ta àwọn nǹkan tó ṣe pé ó jẹ́ nǹkan aláàlí wọ́n máa ń ta àwọn nǹkan tó jẹ́ nǹkan haram ṣùgbọ́n èwo ló pọ̀ jù ṣé nǹkan aláàlí ló pọ̀ jù mi ń tán tà ní àbí nǹkan haram ní tó pọ̀jù níbẹ̀ tó bá ṣe wípé nǹkan aráàmù ló pọ̀jù mi tántà ìyẹn náà clear ìpè yìí gbọ́dọ̀ ṣe tó bá yẹ pé nǹkan aláàlí ló pọ̀jù ń bẹ tó ṣe pé nǹkan aláàlí nǹkan aráàmù tó ń bẹ ń bẹ kò ju bí abẹ́ ten percent yẹ twenty percent yẹ àwọn afẹ́sìn mi ṣì wò pé èèyàn lè ra ṣíẹ́sì ń bẹ ṣùgbọ́n kó ṣe sọ́dákọ̀ that is ìtàn bá pín ten percent twenty percent tó kù yẹn kó yẹ kó yọ kúrò nínú owó tán bá pín so that a jẹ́ pé èyí tó jẹ́ nǹkan aláàlí ń bẹ̀ ló ń gbà ṣùgbọ́n èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn fic councils tí wọ́n dúró lé lórí bí a mẹ́ṣúmáwò fíkì islami ni under oic ni àbí under muslim world league ni àtàwọn bodies míì tí wọ́n mójútó àwọn kan báyìí òun ni wípé èyí ò lè participate ń bẹ́ẹ̀ èyàn lè participate ń bẹ́ so ló fi jẹ́ pé ọ̀rọ̀ shares nǹkan tí yẹn gbọ́rọ̀ farabalẹ̀ lórí ni náà lómi lè wo pé àwọn kan ṣe wá lè báyìí problem ta ní àwa mùsùlùmí òun ni pé bí tí ọlọ́wọ́ bá ń pè wá lọ àṣìṣẹ́ tọ̀ rárá náà bèèyàn kan fẹ́ dá company lẹ̀ àmọ́ yẹ mùsùlùmí tó lówó láwùjọ a lè kóra wa jọ eléyìí àádẹ́ra àwọn nǹkan yẹn a lè máa ṣe perfectly nísà àwọn kan mí pẹ́ tẹ́sí ní ẹ má jẹ ẹrù ẹran báyìí ẹ má jẹ ẹran báyìí àwa mùsùlùmí à make effort bó o la ṣe fẹ́ dá irú ẹran tó ṣe wípé ibi tí wọ́n ti máa pẹ ẹran tó ṣe pé irú ẹran tá a lè jẹ ni à make effort yẹn láti ṣe yẹn ẹ ànírà àwọn mùsùlùmí kọ́ máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ ẹ bá dẹ̀ tó lẹ́lómi tó ń ṣe náà ní ìwà jìbìtì ń bẹ lára rẹ̀ kọ́nà ọba kó ṣàánú wa bí ẹ̀ka wá bá yín sí pé òun fẹ́ dá kinní kan lẹ̀ ẹ̀ka ṣe islamic kinní kan àkọ́kọ́ islami kìíní ló ń fẹ́ dálẹ̀ kò gbọ́yé islami kó ló ń fẹ́ dá islamic kìíní kan lẹ̀ òun kankan fún rẹ̀ ò lọ stọ́dì kílẹ̀ sí sọ lórí àwọn kankan kó tó pè ní islamic ṣùgbọ́n ó pè ní islamic láti lè fi kó àwọn èèyàn rọ kó lè mékì owó eléyìí pọ̀ jantirẹ̀ náà nú àwọn èèyàn tí wọ́n ń ṣe lórúkọ islam wọ́n mọ ọpẹ́rẹ́tì nǹkan lórúkọ islam ṣùgbọ́n òun kankan fún rẹ̀ ò tí islam sọ lórí nǹkan tó ń ọpẹ́rẹ́tì tí o bá dẹ̀ ṣe nǹkan ni kọ́kọ́ wà mọ̀ nípa nǹkan tó o fẹ́ ṣe náà àkọ́kọ́ nìyẹn then ẹ̀kejì òun ni wípé má jẹ́ kó ṣe ipò fẹ́ ṣe jàǹbá fún àwọn èèyàn àmì ẹlòmíì tó ṣe pé ó ti gbowó àwọn èèyàn tó ti gbowó wọn sá lọ ní orúkọ pé kí ni wọ́n fẹ́ dá islamic nílẹ̀ ẹlòmíì àwọn àwò pé àkúrà ah, ah, lọ ṣe tó ní islamic ní ẹ náà ní gbogbo ẹ̀ kan dàrú mára wọn náà ni èèyàn jẹgànjẹgàn tó gbìyàn kalẹ̀ ló fà á so agbọ̀rọ̀ jẹni tó ṣe pé ẹ̀mí wo mọ̀ síra wa má ṣe jàǹbá fún yàn má jẹ́ kí owó tó ń wá kó ṣe pé òun ni ó tiẹ̀ tó ṣe pé òun ní wo bí tó yẹn ti wá ẹlòmí ó gbóòlọ́ àwọn ẹlòmí ìpóhùnfẹ́ àwọn káwọn ṣe bísínẹ́sì kan ọ̀tọ̀ níbi tí ó lọ lówó sí ẹlòmí wọn kówó fún pé owó owó investment ni yóò mọ̀ náà fún rẹ̀ ó dẹ̀ ń sọ fáwọn èèyàn pé owó investment ni ó dẹ̀ ń da sápò ara ṣé àpò tó dá sí yẹn nìyí àbí tó ná fún personal issue títí ẹ ṣára nǹkan tán invest sí náà nìyẹn ṣogbo àwọn nǹkan wọ̀nyí làwọn àfẹ́sìn gbọ́dọ̀ máa sọ lásọtúnsọ láti lè ṣe àtúnṣe nǹkan tó ti wọ́ níbi ọ̀rọ̀ àwa mùsùlùmí islam ẹ̀sìn tó ṣe pé tíyàn bá gbọ́ yé wàláhí ẹ̀sìn tí ó jẹ́ ẹ̀sìn tó dáa tó jẹ́ ẹ̀sìn tó mójútó ọ̀rọ̀ ọmọ ènìyàn tó jẹ́ ẹ̀sìn tó ṣe yí pé tíyàn bá ń ṣe yóò mọ̀ rí dùnú bẹ́ẹ̀ ni ṣùgbọ́n pọ́blẹ́mù ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí wọ́n jẹ́ aláìmọ̀kan nípa ẹ̀sìn yìí so ọmọ subhana wa ta'ala kí ó ṣàánú wa wallahu a'lam náà wà lè sọ̀rọ̀ kan. ní ọ̀rẹ́ sísọ ní bóyá fáàmù ilẹ̀ lágbàdo wọ́n fún ìpọ́nà ẹgbẹ́ sọ́pìlà rẹ̀ mo ní jẹ́ sọ́pìlà àwọn mọ́tò tuntun wọ́n fẹ́ dùn bẹ́ẹ̀ ṣé èyí ni náà lórí kí wọ́n fi owó sí fixed deposit eléyìí rìbá tó ní agbára gan nìyẹn so torí pé ordinarily ká fi owó sí báńkì ni a mọ̀ pé báńkì fi owó yẹn yáwọn èèyàn ni èèyàn jẹ mú kìlú rìbá ẹni tó ń ẹni bú àwọn èèyàn láti máa jẹ rìbá ṣùgbọ́n àwọn afẹ́sìn wọ́n wò ó wọ́n ní owó tíyàn bá rí pé owó yìí àdánwò lè ṣe lé tíyàn bá lóun kó sílé ó lè kó sí báńkì ni ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú pé kó mọ́ gba interest tí a bá ń fi sí tó bá dẹ́ gbà á kó rí pé òun ò dá papọ̀ mọ́ owó òun òun yọ ọ́ kúrò ń bẹ́ẹ̀ fífún ẹni tó ń rí pó lè wúlò fún tí ó ń ṣe lára àwọn èèyàn tó yẹ kó náwó lé lórí bíi bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ àbọ́mọ kó fi fún ẹlòmíì kò ń ṣe pé ó ń ṣètọrẹ àánú kọ́ ṣùgbọ́n ó ti wàhálà kúrò ní ọrùn ra rẹ̀ ní torí pé owó yẹn owó tí ò gbọ́dọ̀ jẹ́ ni náà mẹ́tọ́ wá mọ̀ mọ̀ lọ gbé owó sí fixed deposit ìyún ti kúrò ní ipé mi ìfẹ́ mo ń bẹ̀rù pé wọ́n lè jí owó yẹn lé àbí nkankan lè ṣẹlẹ̀ sí ó ti di pé nkankan fún rẹ fẹ́ make a profit because owó tí ó rí tó bá fi sí fixed deposit ní ó lè fẹ́ dàbí kíní díẹ̀ so a ó kún fi sí fixed deposit kọ́nà rẹ̀ ṣàánú wá ní nísà àwọn báńkì míì tẹ́ bá dọ́dọ̀ wọn ẹni kíní mo fẹ́ fi sí fixed deposit in fact àtìpìlẹ̀ ni wọ́n ti fún yín ní interest yẹn tẹ́pẹ́ ti gba so ẹ̀ẹ̀dẹ̀ lè gbó owó yẹn kúrò níbẹ̀ yẹn ọ̀tí ìgbà tí àsìkò tí ẹ bá jọ àgírílẹ̀ lórí tó bá tó olóòjẹ́ jẹ́ pé àwọn míì ṣàbùsí fún àwọn èèyàn tí wọ́n ṣe lábẹ́ wọn àmọ́ iye ọ̀gá abiṣẹ́ pàtàkì lọ́bí àwọn iṣẹ́ ìjọba míì tó ipò ló wà ní ìtajú owó àwọn èèyàn owó tó yẹ kó fi san fún àwọn pensioners ní owó yẹ yóò mú yóò lọ kó sí fixed deposit àwọn yẹn bí a máa pa àwọn ẹlòmí yóò mọ ṣubú yóò mọ para lónìí para lọ́la wọn fẹ́ gbowó àwọn ṣùgbọ́n ọ̀gá ti gbé owó sí fixed deposit ó ti gbọ́ ó ti dá sápò àmì ẹlòmí tí ó kú along the line àmọ́yé àwa ní pé kinní kan ṣe kinní kan àwa gẹ́gẹ́ fúnra wa aláìdá ló pọ̀ jù láàrin wa ìgbà tí wọ́n torí àǹfààní ara ti tiẹ̀ tẹ̀sìn tako tó tún ní àwọn èèyàn lára arúgbó ń bẹ nú àwọn èèyàn tó ṣe yípo nídìí owó tó lọ kó sí fixed deposit àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so eléyìí nǹkan tí ò dá ni ṣùgbọ́n problem ni pé àwọn tọ́jú àwọn báńkì náà wọ́n tún encourage irú nǹkan báyìí wọ́n gbà ká ní pé èèyàn kan gbé wá póun fẹ́ ṣe a ní kò sáyé yóò mọ̀ pé yẹ kó ń gbé owó àwòlówó fún wọn kó ń pín fún wọn ṣùgbọ́n nígbà tó mọ̀ wípé anytime tó ń bá gbé débẹ̀ báńkì inú gbà lọ́wọ́ òun wọ́n dẹ̀ sáré fún un lérè lẹ́sẹ̀kẹsẹ̀ so eléyìí ó jẹ́ nǹkan tí ó burú rìbá ni then ẹ̀kejì àìlójú àánú àtúmọ̀ ìṣẹ̀lẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe pé owó olówó ló ń bẹ lọ́wọ́ wọn ni wọ́n lọ gbé sí fixed deposit then ẹlòmíà ní ẹ afáàṣà lè ṣe kíní yìí láti lè mọ́ fi ràn ẹ̀sìn lọ́wọ́ pẹ̀lá ni ọwọ́ ìpítà bá ti kó sí fixed deposit ní èrè tàbá rí ń a mọ́ fi rìn ẹ̀sìn lọ́wọ́ ẹ̀sìn rẹ̀ níṣẹ́ yẹn tó bá ṣe rìbá tó ní agbára oní tó lọ kó sí èyí tán yọ̀ǹda fún ẹ òní tó ṣe pé torí pé òríbi tó kó sí ń lé ló mú ẹ kó sí ọ̀dọ̀ báńkì interest wọn wá dẹ̀ fún ẹ tó bá gbà á o gbọ́dọ̀ ná fún rẹ ná fáwọn ẹbí rẹ àbáwọn tó ṣe pé ọ̀ràn ẹ̀yàn ni kò náwó lé lórí o gbọ́dọ̀ fi sí agbègbè bòmíì náà iléeṣẹ́ ọtí èèyàn ní ọ̀rẹ́ kan bẹ́ẹ̀ àwọn ní kí èèyàn supply yàn kan supply àwọn ní àwọn ọkọ̀ tuntun tuntun ṣe ẹ lè ṣe ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni wa ta'awanu ala albirri wa taqwa wala ta'awanu ala al-ithmi wal udwan ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ ran yín lọ́wọ́ lórí ìpayọ̀ ọlọ́run ọba àti nǹkan dáadáa náà ọtí ṣe nǹkan dáadáa ni kò ń ṣe nǹkan dáadáa so wọ́n nídìí àwọn machines kan tí wọ́n fi produce ọtí bá supply wọn mò ń ràn lọ́wọ́ lórí nǹkan tó ṣe tí ò dáa ni so eléyìí tó clear ni wallahu alam. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك